Tímóteo kínní orí kẹrin. ṣùgbọ́n èmi ń tẹnu mọ́ ọ pé ní ìgbà ìkẹyìn àwọn mìíràn yóò kúrò nínú ìgbàgbọ́ wọn ò máa fiyè sí àwọn ẹ̀mí tí ń tanni jẹ àti ẹ̀kọ́ àwọn ẹ̀mí èṣù nípa àgàbàgebè àwọn tí ń ṣèké àwọn tí ọkàn àwọn tìkára wọn dàbí èyí tí a fi irin gbígbóná jó. Jo àwọn tí ń dáni lẹ́kun àti gbéyàwó tí wọ́n sì ń pàṣẹ láti ka èèwọ̀ oúnjẹ tí Ọlọ́run ti dá fún ìtẹ́wọ́gbà pẹ̀lú ọpẹ́ àwọn onígbàgbọ́ àti àwọn tí ó mọ òtítọ́ nítorí gbogbo ohun tí Ọlọ́run dá ni ó dára kò sí ọ̀kan tí ó yẹ kí a kọ̀ bí a bá fi ọpẹ́ gbà á nítorí a fi ọ̀rọ̀ Ọlọ́run àti àdúrà yà á sí mímọ́ bí ìwọ bá ń rán àwọn ará létí nǹkan wọ̀nyí ìwọ ó jẹ́ ìránṣẹ́ rere ti Kristi Jésù tí a ń fi ọ̀rọ̀ ìgbàgbọ́ àti ẹ̀kọ́ rere bọ́ èyí tí ìwọ ti ń tẹ̀lé ṣùgbọ́n kọ ọ̀rọ̀ asán àti ìtàn àwọn àgbà obìnrin sì máa tọ́ ara rẹ sí ìwà bí Ọlọ́run nítorí títọ́ sí ohun ti ara èrè fún ohun díẹ̀ ni ṣùgbọ́n ìwà bí Ọlọ́run ni èrè fún ohun gbogbo ó ní ìlérí ti ayé ìsinsìnyí àti ti èyí tí ń bọ̀ òtítọ́ ni ọ̀rọ̀ náà ó sì yẹ fún ìtẹ́wọ́gbà gbogbo nítorí fún èyí ni àwa ń ṣe làálàá tí a sì ń jìjàkadì nítorí àwa ní ìrètí nínú Ọlọ́run alààyè ẹni tí í ṣe olùgbàlà gbogbo ènìyàn pẹ̀lúpẹ̀lú ti àwọn tí ó gbàgbọ́ nǹkan wọ̀nyí ni kí o máa pa láṣẹ kí o sì máa kọ́ni má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó gan ìwé rẹ ṣùgbọ́n kí ìwọ kí ó jẹ́ àpẹẹrẹ fún àwọn tí ó gbàgbọ́ nínú ọ̀rọ̀ nínú ìwà híhù nínú ìfẹ́ nínú ẹ̀mí nínú ìgbàgbọ́ nínú ìwà mímọ́ títí èmi ò fi dé máa tọ́jú ìwé kíkà àti ìgbaniníyànjú àti ìkọ́ni má ṣe àìnáání ẹ̀bùn tí ń bẹ lára rẹ èyí tí a fi fún ọ nípa ìsọtẹ́lẹ̀ pẹ̀lú ìfọwọ́lé àwọn àgbà máa fiyèsí nǹkan wọ̀nyí fi ara rẹ fún wọn pátápátá kí ìlọsíwájú rẹ kí ó lè hàn gbangba fún gbogbo ènìyàn máa ṣe ìtọ́jú ara rẹ àti ẹ̀kọ́ rẹ máa dúró láì yẹsẹ̀ nínú nǹkan wọ̀nyí nítorí ní ṣíṣe èyí ìwọ ó gba ara rẹ àti àwọn tí ń gbọ́ ọ̀rọ̀ rẹ là.